ara igi yìí báyìí àwọn ò fi jàjà sẹ́gun ajẹ́pẹ́ igi yẹn ti di kíni ó ti dòòsà àwọn tá à ń bá jà wọ́n ní igi alágbèékọ̀kan tí wọ́n máa gbé nǹkan àjà àwọn ọkọ àti dání àtọ́fani àtàkéni àtọkọni wọ́n máa gbé kọ́ ìgbàgbọ́ wọn wá ní pé àìgbé nǹkan àjà kọ́ igi yìí ńlá ìjàjà sẹ́gun ẹ má gbàgbé kọ́rọ̀ tá à ń sọ ni wíwá àlùbáríkà agi àlùbáríkà ìpẹ́ àlùbáríkà ìyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó nígbà táwọn ń lọ tá ń lọ tá ń lọ lábá tún ríru gìyí míì tí èsè táwọn ọ̀sẹ̀ bọ̀ òun dádúró gedegbe ẹnìkan ò tí ì máa lò. àwọn asọ̀fà nàbì sallallahu alaihi wasallam pé ya Rasulullah. اجعل لنا ذات أنواط كما لهم ذات أنواط ẹ bá náà wá igi alágbèékọ́ kan tá a máa lò tá a náà máa gbé nǹkan jà wá kọ́ kálí bá a níṣẹ́gun gẹ́gẹ́ báwọn náà ṣe ní igi alágbèékọ́. ìyẹn ni pé bá wa wó sàkàn tí ó ràn wá sí borí wọn lójú ogun yìí gẹ́gẹ́ báwọn náà ti ṣe lóòsà tí ń ràn wọ́n ṣe láti mú kí nǹkan àjà wọn dẹ̀. Faqala Rasulullah sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam sọ pé Allahu akbar hmm, ọlọ́run ló tóbi jù tí nǹkan bá ti ya mùsùlùmí lẹ́nu kíláàwì allahu akbar àbí ká sọ pé subhanallah kìí ṣe yẹ pa yẹ pa báwo ẹbí mùsùlùmí ni wọ́n wàá sọ pé allahu akbar anabini inna sunan àwọn ojú ọ̀nà ni àwọn ojú ọ̀nà ni mo fi ọlọ́run ọba tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra kultum àbí kulta ìwọ yìí ti sọ kama qalat banu isra'ila li musa gẹ́gẹ́ bá àwọn ọmọ israẹli ti sọ fún musa ọ̀rọ̀ rẹ̀ yìí ó ṣe déédéé ọ̀rọ̀ táwọn israẹli tán sọ fún musa ij'al lana ilahan kama lahum aliha báwa náà wó sàkàn o báwa náà ṣe ní àwọn òòṣà tiwọn qala innakum qawmun tajhalun ọlọ́lá ìmọ̀kànnì tí a máa fi sísẹ́lẹ̀ sísẹ́lẹ̀ ọlọ́run la anabi musa aleyhi sẹlẹ̀ àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ọlọ́ àwọn nínú kútọ́ dájú ó mú wọn la òkun já òórùn ràn síbi tó ràn ràn sí láyé níbẹ̀ yẹn wọ́n ń gba ilẹ̀ gbẹrẹfu lábẹ́ òkun ọlọ́run dá omi dúró lọ́tún ọ̀dá dúró lọ́sì wọ́n kọjá lọ lálàáfíà ẹnìkan ọ̀sẹ́kù nínú wọn láìlà tó fi dórí ẹni tó lẹ́jù ọlọ́run bá sì pa fìràwọ́n àrùn àti gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ ẹnìkan nínú wọn ọ̀sẹ́kù láì parun tó dórí ẹni tó lágbára jù nínú wọn gbogbo eléyìí sì ò tó lámì láti dá àmọ̀kọ́ lọ́wọ́ bá ń bẹ́ẹ̀ àbọ̀dìgbà ta a na rí gbà pé ń bẹ ọlọ́run mọ́ ìyàwó à ń kèfèrí. ẹ wo adúrú tó lọ́n ṣe fáwọn ọmọ ọ̀là yín lọ́wọ́ dájú ti Fìràwọ́nà ọ̀là yín lọ́wọ́ kútọ́ dájú tó kún ọlọ́run ọba ọ̀jẹ́ kẹ́ ẹ parun gba ọ̀kan nínú àwọn ọ̀nà tó léwu yìí síbẹ̀síbẹ̀ ẹ wá jáde nínú òkun tán ẹ wá bá àwọn olórí ẹ̀dá kan ń ń ij'al lana ilahan kama lahum aliha àsìkò tó báyìí tó yẹ kó báwa náà wá òòṣà tiwa táwa náà máa bọ̀ ọ́ báwọn eléyìí ti lóòṣà tiwọn tí wọ́n ń bọ̀ subhanallah sóòṣà lọ́wọ́ àgbà yín lẹ̀ sóòṣà lọ́la yín ni mo rò pé ẹ̀yin náà rákòjú èdè tọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn mọ̀ sọ pé àwọn ọ̀mọbi tí àwọn ti lè rí ọ̀la àwọn ọ̀mọbi táwọn ti lè rí safety ìdínú tó fi jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń pọlọ́ náà ni wọ́n tún máa sòòsà bẹ́ẹ̀ ṣe ń pọlọ́ náà làwọn tún máa bá wọn kópa nínú ọdún kèfèrí bẹ́ẹ̀ ṣe ń pọlọ́ làwọn tún máa ṣe tí mú ni wọn náà rọ̀ nítorí pé ìgbàgbọ́ tiwọn ni pé àwọn ọ̀ma ibi táwọn ò ti là mo rò pé kìí ṣe nǹkan tuntun tí mo bá sọ fún yín pé eléyìí náà tún ní sábàbí tó mú kí apá kan nínú àwọn mùsùlùmí kí wọ́n máa fẹ́ni tí ì ṣe mùsùlùmí yàwó sẹ́mi pé ọlọ́run ọba ló ń gbà pé ìwọ mùsùlùmí ó lè fẹ́ obìnrin tọ́jọ́ bá kàtàbíyà báyọ̀ yahudiya tàbí nasraniya ọlọ́run ló ń gbà kó fẹ́ wọn sábàbí tó sì fi jẹ́ bẹ́ẹ̀ nínú àwọn sábàbí wallahu a'lam òun náà ni pé tí mùsùlùmí kùnrin tó bá fi lè fẹ́ nasraniya àbọ̀bá fẹ́ yahudiya sẹ́mi pé islam ló ní plus nítorí pé ńgbà táwọn àti fẹ́ wà tó bá bímọ fún wa ọmọ jẹ́ mùsùlùmí àlékún bá islam lókun ìgbà tọkùnrin bá sì jọkùnrin gidi o tọkùnrin náà bá sì jẹ́ni tó lẹ́sìn o èsì pé àwọn bíi ọlọ́bẹ̀ yìí yọ̀tọ̀ ẹ̀pọ̀ náà ti wá mọ́sálásí nìsín ilẹ̀ ti ta o kó tó lé good luck lọ ti dé mọ́sálásí kẹ́hìn o sáà wàlẹ́lẹ́ sọ. So, nígbà tí bàbá ò bá ṣe sọ láti mọ̀ àwọn ọmọ ń kọ́ so nítorí de eléyìí báyìí ọlọ́run gbà pé o lè fẹ́ràn ìwọ ọkùnrin torí pé àlékún bẹ́ẹ̀ fẹ́sìn Islam àwọn arí ní ìsìn pé apá kan nínú àwọn mùsùlùmí lọ́kùnrin tí wọ́n ń fẹ́ náà sọ̀rọ̀ àníyà níyàwó wọ́n ń sọ jáde pé ìdí táwọn fi fẹ́ wọn ni pé àwọn ọ̀mà pé tó bá ti jọ́ gbẹ̀ndàlùkìyàmà tó bá pé ìdí Islam lọ́nà wà àjẹpọ̀ wọn mú ìyàwó wọn wà lìjánà tó bá yẹ pé ìdí nasaraniya bá lọ́nà wa séyàwó wọn mọ̀ wá wò ń rani ẹ dákun ẹ gbọ́rọ̀ nítorí tọ́lọ̀ tó ìdí nù tó fi jẹ́ pé ọ wà nù àwọn mùsùlùmí lónìí tó pé ṣe ń ṣe islam ní sẹ́bọ́ sọlọ nítorí pé òun wò ó pé ẹni pé wọn máa kẹ́ kùrùsí ọlọ́wọ́n lónìí ó ní wọ́n fún níyà jẹ lójú oorun àtọ́bẹ̀ ẹ̀fọ́ bóyá oúnjẹ tọ́jà kò yí okó tó sùn sẹ́wọ̀n kí tí ìyá ẹni bá dì ní lóru tí ń ní lóúnjẹ tó burú ni ńgbà tó ọ̀jẹ̀ yókò tó sùn ó wá ní rárá èyí tí wọ́n nù yìí ti fìtínà ni ti mùsíbà ni tìfẹ́ bá yé ẹni jẹ́ ni ó kè máa ké tó sùn sì máa sàlù alákòótó sùn ẹgbẹ́ ọ̀tún rẹ ni kò fi lélẹ̀ ké ayatul kursi lè má dá nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹni tó bá ké ayatul kursi kó tó sùn lam yazal alayhi min Allahi hafidhun hatta yusbih olùsọ́kàn ò ní yé bẹ pẹ̀lú rẹ̀ títí tí lè òfin ma títí tí òfin jì olùsọ látọ̀dọ̀ Ọlọ́run kìí látọ̀dọ̀ èèyàn wọn á sọ fún pé máa ké ayatul kursi ọ kò rí sí ọ̀dájú pé ọ̀ràn tó wà nílẹ̀ ìdínú tẹ̀sírí tọ̀pọ̀lọpọ̀ tún yọ̀ sẹ́bọ̀ ok tí ọba wa yàn tí ọba ràn kí ni ọ̀ràn ntọ́ dájú ni pé tí ọba ní ọ̀ràn lọ fẹ́ sí o ṣe ń dáná bí ní káṣí tọ́wọ́ aṣọ ikú ọ̀rọ̀ di eléyìí wọ́n ni wà nábì sallallahu alayhi wa sallam báwọn náà wá di alágbèkọ́ kan táwọn sọ àwọn nǹkan àjà àwọn ọ̀rọ̀ sára rẹ̀ gẹ́gẹ́ báwọn eléyìí náà ti ṣe nígi alágbèkọ́ kan anábì ni sallallahu alayhi wa sallam irú táwọn ọmọ israẹli sọ musa salam lẹ́yìn náà sọ yìí o bá wa wá òòṣà kan táwa náà báwọn eléyìí náà ṣe tí tó ní béèrè bá wa béèrè pé ah, ah ẹ sọ pé àwọn anabi ọlọ́run tawhid ni wọ́n mú wa kásìn lọ́n ló nìkan anabi musa sì rá àwọn ẹni tí ń bọgi tí ń bọ ọ̀pẹ kọ̀kọ̀ fún wa kí ló dé tí ọkọ̀ fún wa kò lè kọ̀ fún wa torí kìí sàwọn lọ́lọ́run rẹ̀ sí anabi kìí jẹ́ ju sẹ́tọ́ lọ́n bá ara lọ ọlọ́run ọ̀ràn anabi musa sí wọn ìgbà tó sì jẹ́ pé ọlọ́run ọ̀ràn anabi musa sí wọn kí wọ́n á là nàbì Musa aleyhi salam fẹ́ máa pè wọ́n sí mo rò pé yé wa báyìí sọ ìdínú tá nàbì Musa ò fi kọ fún wa anabi wa ni latarkabunna sunana man qablakum anabi ni mo fọ ọlọ́wọ́n ọba búra o mo fi ọlọ́wọ́n ọba búra o á rí nínú yín o àwọn ẹni tó ṣe yí pé wọ́n máa tẹ̀lé lánàá àwọn ẹni tó ti síwájú wa anabi ni mo fọlọ́wọ́n ọba búra o á rí nínú yín àwọn ẹni tí wọ́n máa tẹ̀lé ìlànà àwọn ẹni tó ti síwájú wa eléyìí túmọ̀ sí pé á rí nínú àwọn mùsùlùmí lónìí àwọn ẹni tó jẹ́ pé irú ń táwọn kèfèrí bá ń ṣe làwọn náà máa ṣe wọ́n sọ wípé eléyìí ma'alamun min ma'alimi nubuwa àmì kan ni nínú àmì jíjá nàbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ò tí ì ṣẹlẹ̀ ọlọ́run fún nímọ̀ nípa rẹ̀ pé yọ ṣẹlẹ̀ ànábì sì fún wa rùn pa rẹ̀ pọ̀rọ̀pẹ́ yìí náà ti rí níìsì bá a ṣe rí púpọ̀ nínú àwọn mùsùlùmí níìsì tí wọ́n ń àwọn kèfèrí lónìí tẹ́ ẹ bá wò wò nínú báwọn kèfèrí ṣe ń ṣẹ̀sìn wọn ẹ rí àwọn mùsùlùmí tí ń kọ́ sí wọn bẹ́ẹ̀ àwọn ẹni tó jẹ́ nàṣọ́ra wọ́n máa ń ṣe ọdún kan wọ́n ń pè new year kàlẹ́ndà tuntun bẹ̀rẹ̀ àrí nínú àwọn mùsùlùmí ní ìsìn tó ń celebrate kàlẹ́ndà hijra abáàrí àrí òdodo lọ́rọ̀ anabi sallallahu alayhi wa sallam mo fi ọlọ́run ọba búra nínú àwọn tí tonti pé déètì jọ́tàn bí jésù ẹnu òkú lórí ẹ̀dì wọ́n sá mú déètì kan. arínú àwọn mùsùlùmí náà nìsín tí wọ́n ń sọdún ọjọ́ bíi ànábì àbáàrí àrí wọ́n ń ṣe mọ́wùlẹ̀ kọ́dà wọ́n ẹni tí ń ṣe lọ́pọ̀jù àwọn lọ́pọ̀jù lábẹ́ àmbrẹ́là islam wọ́n tún máa fi pípọ̀ wọn sẹ̀rí pé sẹ́fẹ́ sọ pé gbogbo wa sí nà bẹ́ẹ̀ ni léde kúkúrú ẹ̀ sí nà ọjọ́ bó ṣe jẹ́ mbẹ́mọ́ bákan náà a tún rí ipe àwọn Nasara nínú ẹ̀sìn wọn wọ́n máa lùlù wọ́n máa jó wọ́n máa lu dùrù wọ́n máa lu omele wọ́n máa lu àpàlà wọ́n máa fọn fèrè wọ́n gbé wọ Islam àbí wọ́n gbé wọ ara àwọn mùsùlùmí tó jẹ́ pé kò sí náà ní zikiri ò lè ṣeéṣe láì lu bàndírì wọ́n máa lu bàndírì kò sì sí bí wọ́n ṣe lùlù láyé bọ́ọ̀ bá dìde kọ́ fẹsẹ̀ rájò ó mérí wọ́n máa mìsọ́tún mìsọ́sì tẹ́lá àìlà ìlàlá àìlà ìlàlá so díkìrì ń wọra nù. kódà àwọn tó kí wọ́n máa wọ́n máa jó kó tó se kọ́mà tó má sì kọ́mà tó kó tó sì Allahu Akbar wa wọ́n wá lẹ́kọ̀ọ́ yìí gan nígbà tí èsè pọ̀ ń sùn. <laughs> gbé ara gbóná gidi lẹ́yìn kọ́mà kó tó Allahu Akbar. tẹ bá béèrè pé a kì í béèrè béèrè náà àbí máa béèrè ọba ẹ rí i pé lọ́dọ̀ àwọn chọ́ọ̀chì wọ́n ní bí wọ́n ṣe máa da ọpọlọ wọn láàmú tí wọ́n lù ú láago débi pẹ́mi ò fi gbé wọn akpàrọ̀ àwọn sẹ́ráfù kìnnì kankan wọ́n lè wọ́n ní bí wọ́n ṣe lu orí láago tí wọ́n lu orí láago sẹ́yìn kọ́ àwọn kan náà àwọn tọ̀rí kan náà gbé débẹ̀ wọ́n ṣe díkiri díkiri díkiri rọ́kan wọ́n bá ní jádóbù kan mú ní ọba ṣubú lulẹ̀ ní ọba máa wíwì kówì àwọn kan mọ wá ṣe tàwílù ìsọkúsọ tí máa ń sọ gbé ah, wọn ní ká sọ fún ipa boyún kan bẹ láàrin yìí yóò sì bímọ lọ́sẹ̀ yìí eh, àìmọ ya boyún tí ó bímọ lónìí <laughs> gbogbo orú nǹkan ẹ rí i pé inú tẹ̀lé lánàá àwọn ẹni tó síwájú lọ́dọ̀ àwọn Nasara wọ́n ní alẹ́ kan wọ́n ń pè ní alẹ́ ògo alẹ́ paná kó ní kálukọ̀ wa mú tiẹ̀ ọmọ tó bá jáde mẹ́ wọn kà kọ́ ọmọ irú ẹ̀ náà wà lọ́dọ̀ àwọn tọ̀rí kọ́ so wọ́n ń tẹ̀lé lánàá àwọn ẹni tó síwájú àní sáláì rí nu àwọn tí wọ́n máa tẹ̀lé lánàá àwọn tó síwájú iná ni àwọn kan tó bá débi pé obìnrin náà kò sí lè má mú jùmọ̀ obìnrin náà kò sí lè má mú sọ̀làwátù khams wípé kí ló burú mbẹ́ ńgbà tóbìnrin ti ń ṣe rẹ́fẹ́rẹ́ǹtì tóbìnrin ti pásítọ̀ tóbìnrin náà ń jẹ́ archbishop mo rò pé wa aha latẹsitẹbiẹrọnna sanana mankana kọbulọ ni mo o a rí nínú yín àwọn ẹni tí ó máa tẹ̀lé lánàá àwọn ẹni tó ti wa bá wa a rí i pé a gbọ́dọ̀ kíyè náà ó tún wọnú wà àwọn èèyàn tó jẹ́ ni wọ́n fi máa gbóúnjẹ Awo òsì wọn máa fi gbóúnjẹ lọ sẹ́nu ṣètọ́ni ọ̀tà fóyìnbó òyìnbó tà fẹ́yìn wọn máa wò kọ́lájú nìyẹn ọ̀làjú nìyẹn wọn máa fọwọ́ òsì gbóúnjẹ lọ sẹ́nu ẹ rí i pé nù tẹ̀lé lánàá tó síwájú wa ní gbogbo obìnrin fi yarí mọ́ gbogbo ẹ̀sìn lọ́wọ́ o tí gbogbo wọn di pé ṣòkòtò wọn wọ̀ báyìí ṣòkòtò lókù tí wọn ń jíǹsì ni oníkàlùkù jíǹsì kódà ẹni tó bá borí tọ́wọ́ ẹ̀wù tó borí wọ́n fẹ́ pé aró oko tí ò tiẹ̀ mú etí ọkàn bẹ́ẹ̀ láfẹ́ rí láwọn àlù kan bẹ̀ ní ẹsẹ̀fì ṣẹ̀díd obìnrin wọ jeans wọ́n nítorí kó tutù tún mú ni bẹ́ẹ̀ ni wọ́n ṣe ní Cairo mẹ́ gbogbo obìnrin jeans wọ́n tún wá wọ bíi t-shirt wọ́n wá fi bòrí rọ́ńdó kò ní jọ ọrùn lọ wọ́n gbélé wọ́n á ní kíni tó bá dásìkò ooru gbogbo ẹ̀ ni wọ́n gbé ta jẹ́ǹsì ni ẹ wàá máa rí àwọn obìnrin tí wọ́n rọra wọ bíi jìlbáàbù báyìí bíi ìrẹsì nínú ẹ̀wà bíi ìrẹsì nínú ẹ̀wà àwọn náà tó máa rọra wọ jìlbáàbù yẹn yọ wọ́ fún dáindáin ẹ má rò pé àwa náà ò ní tiwa ń bẹ̀ ah musibatu ìlànà àwọn tó síwájú wa ni ṣé mọ̀ pé lọ́dọ̀ àwọn kèfèrí kí ni wọ́n ń gbé pamọ́ ganan kò sí nǹkan kan tá ń gbé pamọ́ all for sale so ìdínà àwọn òní kankan tá ń gbé pamọ́ so n ti ń ṣẹlẹ̀ nu jama nínú títẹ̀lé lánàá àwọn tó síwájú wa òun náà ní bí gbogbo yín náà ṣe máa fárùn gbà yín àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ torí pé nù lànà tiwọn náà ní pé kí wọ́n má darún gbà sí èèyàn mélòó lẹ́rìí tó nírun gbà náà àwọn káfíìn wọ́n kéré àbí wọ́n kéré wọ́n kéré wọ́n fà á ní tí wọ́n máa dábì kòǹgìrì yẹn ni pé tó o bá bọ́ lọ́wọ́ kan ò ní bọ́ lọ́wọ́ kan nínú títẹ̀lé lànà wọn òun náà ni pé tẹ́ ẹ bá lọ ọ̀dọ̀ télọ̀ ẹ pé kí wọ́n bá yín dá sókòtò kọ́ máa wọ́lẹ̀ tẹ́ mọ̀ kó mú ẹ̀yìn náà ń bẹ́ tó káfìrí ni tí káfìrí bá lè gbé aṣọ rẹ̀ sókè gan àwọn ará rẹ̀ lẹ̀ fún ọmọ ọ̀gá kí ló ṣẹlẹ̀ ẹ̀mọ́ orí pé àwọn tí sókòtò wọn kì í dẹ̀ wọ́lẹ̀ aṣọ wọn máa ń tọ́jọ́ kọ́ máa wọ́lẹ̀ ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí nínú títẹ̀lé lánàá àwọn tó síwájú wa mélòó nínú wa lọ́fẹ̀yàwó lé ala sunnatillahi wa rasulih èèyàn mélòó ló sọ ìdí fóbìn kó tó délé rẹ̀ tẹ̀bí inú lánàá àwọn tó síwájú náà kẹ́kẹ́ yìí kí ni káfíìrì ń sọ kí ló sọ nù yìí kí ni káfíìrì ń sọ tẹ̀bẹ́ẹ̀rì wọn tí wọ́n bá láwọn sọ ìdí tí ti ṣe gèlèmọ̀gèlèmọ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ní ah, àwọn àwọn náà tún àbí òye so torí ẹ ẹ̀ríkì wọn ti gbé wọn mọ́sálásí báyìí àbí wọn gbé wọn wọ́n tún máa béèrè pé ah, ẹjọ́ sà tá a lè so igi lórí oyún ẹ gbọ́dọ̀ <laughs> nítorí pé kí ni wọ́n ti tẹ̀lé lánàá wọ́n ti gbé mu nínú títẹ̀lé ìlànà àwọn tó síwájú wa asáàrì náà àwọn mùsùlùmí náà nísìn tó ló ń fi àwọn obìnrin tó ní ala sunnatillahi wa rasuli ṣùgbọ́n táwọn ìyàwó yẹn ti ju mẹ́rin lọ báyìí àbẹ́yìn ọ̀gbọ́rí àìmọye àìmọye wọ́n bí bàbá kan léèrè wọ́n ní bàbá wọn ní ìyàwó yín lé mẹ́rin wọ́n ní bẹ́ẹ̀ ni mẹ́ẹ̀ẹ́dógún péré ni mẹ́ẹ̀ẹ́dógún náà ń péré ojú ọ̀nà rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọmọ sì ti mú nìsín torí nìsín lọ ti níyàwó mẹ́ta ò ti ń tájẹ́ tiẹ̀ lẹ́kẹ̀ẹ́ ni àbẹ́rẹ́ nǹkan mẹ́ gbogbo ten ọgbà kan ten kejì oná gbà kan ten kẹta oná gbà kan nígbà tí ten kẹrin ọba fi dé ńkọ́ ó ti gbẹ̀lẹ́ kẹrin yóò tún àmọ́ wípé àánú àwọn obìnrin yìí ń ṣe mímì bẹ́ẹ̀ kí wọ́n gbalẹ̀ bàbá wọn lọ but I still need another new wife so therefore ẹ̀yin ẹ bọ́ sí ró kejì ẹ bọ́ sẹ́yìn so àwọn eléyìí ó tún máa jẹ́ ìyàwó stage two yóò tún wá fi àwọn mẹ́rin míì tọ nínú títẹ̀lé lánàá àwọn tó síwájú wa ni àwọn ò ní break nínú títẹ̀lé lánàá tó síwájú wa náà ní kárí pé lè máa mú ó ti bà gbogbo ọmọ àjọ ń ti jẹ́ àbẹ́yẹn ọ̀gbọ́ kó àwọn chọ́ọ̀chì tí wọ́n ń senu nígbà tí ìsìnkú ẹ̀ sí láyé àwọn roman kátólíìkì gbogbo àwọn rẹ́fúrẹ́n rẹ́fúrẹ́n bíṣọ́ọ̀pù bíṣọ́ọ̀pù pásítọ̀ pásítọ̀ atọ́kùnrin àtobìnrin kò sí ìtumọ̀ ọ̀bà díẹ̀ nínú títẹ̀lé lànà àwọn tó síwájú wa mi kí wọ́n lè mọ́mú náà máa tíọ̀ kánú jama mọ́lẹ̀ nínú mọ́ṣáláṣí ọ̀daràn wọn á ní sọ́tọ́ ká tó máa tẹ̀lé léyìn sọ́la tẹ̀lé ta ni jẹ́sì fi lùlù tẹ lọ́rùn. so títẹ̀lé lànà àwọn ẹni tó síwájú wa ọ̀pọ̀ àyè tọ́wọ̀ pọ̀ ẹ̀rí kọ́ pọ̀lọpọ̀ mùsùlùmí nìsín kò dààmú pé ká dúnra ká tó jẹ́ so torí ẹ inú títẹ̀lé lánàá àwọn ètò síwájú wa òdodo lọ̀rọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹ ká rí i pé ìlànà islam làwa ń tẹ̀lé ká jìnnà sí lánàá àwọn kèfèrí káfìrí ò ní lánàá kan torí ibú lọ ìlànà ti islam ìlànà oríire ni kò wá lè rọ̀ mí lọ́rùn kí n tẹ̀lé lánàá islam àfi kí n ní mà ìmọ̀ náà làwọn wá tá à ń fi wáyé tàbá ti gbọ́ pẹ́sìn wa ni á tẹ̀lé ilé ìjọba ta pẹ̀sìn wa á fi sílẹ̀ nítorí pé àwa níjọ́ á dẹni tí ò sì ma ọwọ́ wọn bá ń ta gbélé ayé ṣe náà là lọ bá lọ́dọ̀ ọba ẹlẹ́dàá a wà. ọlọ́run ṣe àlùbáríkà fáwọn nǹkan kan gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ọlọ́run dá àwọn nǹkan kan láláì lálùbáríkà ṣùgbọ́n àlùbáríkà gbogbo èèyàn ló ń wá àwa gbọ́dọ̀ wá lọ́dọ̀ ẹni tí ò ní ọlọ́run ọba ló lálùbáríkà òní sì fún ni lálùbáríkà ajẹ́pọ̀dọ̀ rẹ̀ láti gbọ́dọ̀ máa wá àlùbáríkà àgbọ́dọ̀ máa wá àlùbáríkà lọ́dọ̀ gi àgbọ́dọ̀ máa wá àlùbáríkà lọ́dọ̀ ìpẹ́ àgbọ̀dọ̀ máa wá àlùbáríkà lọ́dọ̀ sàárè àgbọ̀dọ̀ máa wá àlùbáríkà lọ́dọ̀ kàábà àgbọ̀dọ̀ máa wá àlùbáríkà lọ́dọ̀ omi zẹ́mzẹ́m ṣùgbọ́n ṣe láà máa wá àlùbáríkà lọ́dọ̀ ọlọ́run ọba tó dá gbogbo nǹkan torí ẹni tọ́lọ́run ọba bá fún òun ló ní ẹni tọ́lọ́run ọba ọba fún kò sí nǹkan míì tó lè fún kò sí nǹkan míì tó lè fún. àti wá sọ̀rọ̀ nípa báwọn sàhábà nàbì sallallahu alayhi wa sallam bí wọ́n ti ṣe máa ń fi itọ́ anabi sallallahu alaihi wa sallam tó máa fi wá àlùbáríkà irun anabi sallallahu alaihi wa sallam tó máa fi wá àlùbáríkà omi àlùwàlá anabi sallallahu alaihi wa sallam tó máa fi wá àlùbáríkà tẹ́lẹ̀ yọ̀ wá tó lẹ́rìí fáwọn náà láti máa wá àlùbáríkà irun ẹlòmíì àlùbáríkà tọ́ ẹlòmíì àlùbáríkà tọ́ ẹlòmíì àlùbáríkà kẹlẹ̀bẹ̀ ẹlòmíì àlùbáríkà omi ìwẹ̀ ẹlòmíì ṣé kò tó kò tó o nítorí pé tànàbì sallallahu alayhi wa sallam àdáyàtọ̀ ni ọlá àti àpọ́nlé yìí kò sí fẹ́lómi yàtọ̀ sí ànàbì sallallahu alayhi wa sallam ànàbì ẹni àlùbáríkà ni gbogbo tó bá sì jáde lára rẹ̀ gan kọ́ nǹkan àlùbáríkà ni torí pé ẹni tá a sà àlùbáríkà fún ni itọ́ nǹkan àlùbáríkà ni oògùn rẹ̀ àlùbáríkà ni irun rẹ̀ àlùbáríkà ni omi àlùwalá rẹ̀ àlùbáríkà ni omi ìwẹ̀ rẹ̀ omi àlùbáríkà gbogbo ẹ̀ alẹ́ fi wá àlùbáríkà alẹ́ fi àwọn eléyìí wá àlùbáríkà amẹ́lómi tó yàtọ̀ sí anabi sallallahu alayhi wa sallam àárí àárí pé wọ́n ṣe rí anabi ní kò àti ẹ̀rí kí wọ́n dàn wò rí àárí kí wọ́n dàn wò rí sẹ́bẹ̀ náà mọ̀ pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú ìjọ yìí tá ló ga sí kejì abubakar radiyallahu anhu tá a lẹ́rí tí ń pé òun wà lùbáríkà tá a kọ́ lẹ́yìn rẹ̀ la rí Umar kò ṣẹlẹ̀ rí lẹ́yìn rẹ̀ la rí Uthman kò ṣẹlẹ̀ rí lẹ́yìn rẹ̀ la rí Ali kò ṣẹlẹ̀ rí àtàwọn èèyàn mẹ́wàá tánàbí ti fún ro pé ọmọ àlìjẹ́nà ni wọ́n láti ayé ń bì kò ṣẹlẹ̀ rí àwọn ẹni tó jagun Badr tọ́ ipá wọn náà ọlọ́lá ńlá ni wọ́n nínú àwọn sàhábà débi wípé ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá anábì sallallahu alaihi ni لا تدري لعل الله اطلع على أهل بدر فقال اصنعوا ما شئتم فإني قد غفرت لكم أو ما بيولون توا وين تقوق عن نوغم بدر طلعوا واسقوا لا توني لما سنتبا وين متفوريجين nítorí ọlá tí ń bẹ fún wa síbẹ̀síbẹ̀ wọ́n yìí fi wọ́n wà lùbáríkà. àwọn ẹni tó kópa nínú bay'atu ridwan kò sẹ́nìkan nu wa tó ń fọ ogun rẹ̀ àbí tọ́ rẹ̀ àbí nǹkan kan rẹ̀ wà lùbáríkà kò sí ẹnìkan nù wọn tó ṣẹlẹ̀ síbẹ̀ torí ẹ̀ ajẹ́ pé à ń fi gí wà lùbáríkà kọ̀tọ́ o à ń fòkúta wà lùbáríkà kọ̀tọ́ o à ń fa àwọn èèyàn wà lùbáríkà kọ̀tọ́ o torí ẹ̀ gbogbo ètò ti pọ̀ lẹ́nu rẹ̀ wàá máa filẹ̀ díẹ̀díẹ̀ àlùbáríkà àwọn bàbá wa àlùbáríkà àwọn ọmọ wa àlùbáríkà ọmọ tí ò lẹ́sẹ̀ tí ò lẹ́sẹ̀ lọ́rùn gbogbo ẹ̀kọ́tọ́ gbogbo bi gbogbo èdèyún wàá ha kó lẹ́nu ẹ̀ àlùbáríkà kójú ń rọ̀ lọ́wọ́ ńgbà tí ọ̀rọ̀ ńkọ́ wàá ha gbogbo ẹ̀ kó lẹ́nu rẹ̀ ẹ rí i pé oríṣiríṣi nǹkan ni wọ́n kì bọ́ abẹ́ rẹ̀ tí ó sì tọ́ rárá àbùkátà ni. àlùbáríkà ànábì lọ́dọ̀ ọlọ́run ẹ̀bẹ́ yìí náà lè sọ pé a lè fi itọ́ oògùn ànábì omi àlùwàlá rẹ̀ ẹ̀ tá a bá sọ pé àlùbáríkà ànábì kọ̀kọ́ tọ́ <laughs> mo rò pé yé wa kọ̀tọ́ yóò bá ẹ máa ń ṣàdúrà tí wọ́n bá ń sọ pé àlùbáríkà ànábì wọ́n kò ní í sẹ́ẹ̀ èyí ò sì ní sẹ ó ní pípẹ́ sàdúrà kẹ́ má ṣe nabi Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam kì í ṣe pípẹ́ sọ pàlù barika nàbì tọ́lẹ́ lẹ́yìn bídà ni bídà ni àdáda lẹ̀ ni tọ́fẹ́ ọla ànábì ọ̀la àlùbáríkà ni ọ̀rọ̀ àlùbáríkà kọ̀ àlùbáríkà kọ̀ sàlàyé síwájú rẹ pé ẹni àlùbáríkà ni àmì ètí wọn sẹ́wọ̀n ká gbárí lásán náà yẹn fi ṣe islam láwùjọ tiwa. sẹ́ẹ̀fì wa sọ pé ànábì ọ̀la àlùbáríkà ó lá àlùbáríkà ó kì í tó bá yẹ kó lá àlùbáríkà táwọn bá fa àlùbáríkà rẹ̀ tọrọ kí ló burú bẹ́ẹ̀ agbárí òfo lásán. <laughs> nítorí di eléyìí eléyìí ò sínú lànà wọ́n sì ti mọ̀ pé táwọn fi lè rí yín múnu. kó tó sọ̀rọ̀ ká àwọn ọmọ ti sọ Allahu Akbar ẹ pé màní ó dó wọ́n ti sọ Allahu náà nǹkan bá yà án kí láyé wí Allahu akbar á ọyẹ àwọn ọmọ lẹ́nu pé bàbá yìí ti kú wọn ò tí ì ọjà bó ti ṣe jẹ́ ń bẹ̀ ń darí. tọ́ bákan náà yàrá alayhi wa alihi wa sallam tánàbì gbé tó fi kú mhm. tọwọ́ tí ń bá bà sẹ́ẹ̀fì lẹ̀ wọ́n ti tú búlọ́ọ̀kù lọ́kọ̀ọ̀kan wallahi tallahi pé a kéènì eléyìí kọjá gbogbo nǹkan torí ẹ kò sínú ètò yẹn fi ń wá àlùbáríkà torí ẹ àwọn èèyàn máa bínú sí Saudiya ilé sanbi anabi sí wọn ò járí ilé Aisha wọn ò fi bó ṣe wà abẹ́ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ o ilé àwọn sàádé wọn ò fi ilẹ̀ tàn bá fi ilẹ̀ sẹ́yìn ó fi ilẹ̀ ẹ dá mi lóhùn ẹ ní fi o gbogbo ẹ̀rẹ́ rù wá <laughs> tí kálukú tí kálukú ọ̀lọ́ kọ́lé fún kékeré ni alùbáríkà ti ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ wọn kọjá sísọ ẹgbẹ̀rún lélu ò lè kú adúpẹ́ fọlọ̀ àwọn tó ní Islam lọ́lọ́run fi àwọn àyè alápọ̀nlé yẹn sọ wàláì tí ọba jẹ́ bẹ́ẹ̀ ṣírkù tí wọn bá máa ṣe mẹ́wọ́n kọ́ bá kọjá sísọ ọlọ́wọ́ bí wọ́n ṣe ń ṣe ní mọ́ṣáláṣí kan ní mọ́ṣáláṣí Hussein ní Cairo wọ́n níbẹ̀ ni wọ́n sin orí rẹ̀ sí irọ́ burúkú àwọn àfa Misra náà tí wọ́n tún tẹ́ bàtì lórí ìranù ọlọ́run ló lè sànù ọmọ tó bá lọ kí ó ń bẹ̀ ọ́. bákan náà ibi tí wọ́n sin ìmáàmù Ṣáfi'í sí ẹlọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ṣe wèrè ń bẹ̀ tí wọ́n ṣe wèrè gidi ń bẹ̀ ló kọ pé a fẹ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn mo wá rò pé tó bá yẹ pé irú àwọn rádaràdà yìí lọ́lọ́run bá wa gbé sí Mẹ́kà Mẹ́dínà wàhálà ẹ̀sìn ó bàjẹ́ yó bàjẹ́ kọjá sísọ. So adúpẹ́ fọlọ́wọ́n bá wa torí de eléyìí ẹ wo orí tẹ bàkíyà lásán tó bá lọ dé pé àwọn ọ̀ràn dẹ̀rẹ̀dẹ̀ lọ́lọ́run bá kó ìlú lé lọ́wọ́ la ilaha illallah ìwọ bọ́ọ̀lù adi ọmọ afọ bojú ni pété àwọn kèfèrí bá wá rí léyìí irú islam wò láwàá pàǹsì adúpẹ́ fọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wa torí de la ama wa fi àwọn èèyàn kan wà lùbáríkà àbí kìnnìkan wà lùbáríkà èèpẹ̀ sàárì kan kìnnìkan kan ọlọ́mọdé ọlọ́mọdé eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ tọ́ tẹ́lẹ̀ báyìí wa sàárì ànábì ńkọ́ alibarika mhm. ìwo la máa fi wá ọlọ́mọdé tí wọ́n bá fi àwọn èèyàn lẹ̀ tí fi àwọn èèyàn lẹ̀ ní tí wọ́n dán wò sísọ. So ẹ̀rì tí wọ́n máa ń sọ pé súnmẹ́yìn súnmẹ́yìn súnmẹ́yìn nídìí sàárẹ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn kan ti ya alágídé burúkú wọ́n tún máa súnmọ́ wájú ni wọ́n tún máa bọ̀ wájú ni ìtẹ̀yìn ìbá sọ̀tà ànábì ẹjọ́ àdédì sàárẹ̀ ànábì <laughs> ẹ̀yin ọ̀rẹ́ ànábì kí lẹ fẹ́ fara ànábì ṣe ah alùbáríkà nù àbí òye wa tí kápẹ́ sàrẹ́ ànábì sallallahu alaihi wasallam wá fílẹ̀ báyìí níta ah la ilaha illallah ọlọ́lọ́ mọ tí ọmọ èèyàn bá ti dánwò mbẹ́ lórí pé àwọn wà lùbáríkà wà lùbáríkà a ti rí àwọn mùsùlùmí tọwọ́ bá tí wọ́n mẹ́kì attempt láti jí ara ànábì gbé pé kí gbogbo àlùbáríkà wọn máa bọ̀ wá lè tó lórí wípé ọ̀tá islam làwọn ọ̀tá islam làwọn ọwọ́ ti bà ọ̀pọ̀lọpọ̀ yahudi tí wọ́n wá madina láti jára ànábì gbé ajẹ́pẹ́ bí mùsùlùmí ṣe ń gbìyànjú àti gbígbé ní káfíìrì náà ń kọ́ àwọn náà jáfara àwọn eléyìí lórúkọ pé àwọn wà lùbáríkà àwọn eléyìí lórúkọ pé ẹtì ẹja jígbé kú lọ́dọ̀ wọn. subhanallah torí ẹ jama ọ̀rọ̀ àwọn wà lùbáríkà wà lùbáríkà ìfà ọlọ́run ló mọ iye tó ti wọ̀ bẹ̀ ọlọ́run ló mọ iye tó ti wọ̀ torí di eléyìí ẹ ká jìnnà sí i àlùbáríkà náà wọ́n wá títí tí wọ́n fi ń fi omi tí wọ́n fi wẹ òkú tí wọ́n fi ń gbin sùn wípé omi yẹn á máa ṣe sùn lálùbáríkà wọ́n á ní sùn yọ yọ bọ̀kùà bọ̀kùà bọ̀kùà torí ẹ̀ ó yẹ kẹ́ ẹ máa béèrè identity sùn especially lẹ́kọ̀ọ́ ń bì sẹ́wọ̀n kí wọ́n rí ẹ̀yìn mú nítorí bá ti tóbi tó tóbi wọ́n máa kó wá bì so bọ́jọ́ gẹ̀dẹ̀ náà ni yóò ti tóbi jù bọ́jẹ́ dòdò ni yóò ti tóbi jù bọ́jẹ́ sùn náà ni ńkọ́ yóò ti tóbi jù torí wọ́n wò pówó ńlá ń bẹ lẹ́kọ̀ọ́ ń bì àfà ọ̀pọ̀lọpọ̀ ń jẹun omi àlùbáríkà náà wọ́n rò pé àwọn fi gbé <laughs> so wọn láwọn stéètì kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ o tẹ́ pé lọ́dọ̀ tiwọn tí wọ́n bá sin òkú tí wọ́n bá wẹ òkú omi tí wọ́n fi wẹ òkú wọn ò ní dànù omi tí wọ́n fi ń kan òkú lára wọn ò ní dànù wọ́n wàá gbàjọ omi yẹn wọ́n wàá fi gbin su iṣu tí wọ́n fẹ́ gbin wọ́n kó dà sínú omi tí wọ́n fi wẹ òkú inú rẹ̀ wọ́n ti wá máa yọ tí wọ́n máa gbin bìlíìfù wọn ni pé iṣu wọn tóbi tíì so munasaba nù pé iṣu tó tóbi jù ọ̀ ń fẹ́ fura tó lérò tiwọn omi kí làwọn rẹ̀ sí omi àlùbáríkà tọ́ tẹ́lẹ̀ bá yé wa ajẹ́ ìpín àlùbáríkà ń bẹ lódodo ṣùgbọ́n ta ló ní Allah ta ní fún yàn Allah ọ̀dọ̀ ta láti wá máa wá ọ̀dọ̀ Allah kò sọ́nà mi ta tún yà tá ti wà rárá ọ̀dọ̀ Allah nìkan láti wà ọlọ́wọ́ bá kó ṣe èmi pẹ̀lú rẹ ní alálùbáríkà ọlọ́run kó fún wa ní alùbáríkà kó fi alùbáríkà sára sẹ́ǹsì oníkálukú wa kọ́lọ́wọ́n bá kó jẹ́ kí ọjọ́ ayé wa kó kún fún alùbáríkà kọ́lọ́wọ́n bá kó ṣe wa lálùbáríkà níbikíbi bá wà kó ṣe wa ní ọ̀kan nínú àwọn ẹni tó fi lé alálùbáríkà tó fi ta lọ́rẹ̀ ńjọ́ gbẹ̀ndà kìyàmà subhanakallahumma wa atubu ọmọ tó wá dé dàda dàda tó dé yẹn kìí ṣẹ̀gbin dàda yẹn ìdọ̀tí ni kìí ṣẹ̀gbin tó bá lọ aláti ẹ jẹ́ dábàá wa pé tó bá ti gbé ọmọ kan tí irun tí wọ́n bí bì tí máa ń bẹ lórí rẹ̀ tó bá ti gbé lọ́wọ́ ẹ̀gbin ni ọba lọ aláàrẹ̀ kò sí lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ ní òfin ọlọ kò sí lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ ní òfin ọlọ bóyá àwọn ẹni tí ń sọ eléyìí ẹ fún yín ní tí wọ́n kà òní kò yé wọn pípé wọ̀yọ̀mí tó ànhó àlàdà wọ́n gbé ẹ̀gbin jìnnà sí wọ́n gbé ìdọ̀tí jìnnà sí ìyẹn ni pé irun orí rẹ yẹn kìí ṣẹ̀gbin tó dàbí tọ̀ kìí ṣẹ̀gbin tó dàbí iṣó kìí ṣẹ̀gbin tó dàgẹ́ bí ìgbẹ́ ṣùgbọ́n ìdọ̀tí ni jíjẹ́ ìdọ̀tí rẹ̀ kò sì kó bẹ́ẹ̀ ni tó bá gbé lọ́wọ́ jíjẹ́ ìdọ̀tí rẹ̀ kò kó bẹ́ẹ̀ ni tó bá gbé lọ́wọ́ wọ́n ní ọmọ zina kí ni ipò rẹ̀ nù sẹ̀ríà ipò rẹ̀ ni pé ọmọ ni fún ìyá rẹ̀ ṣùgbọ́n kò ní bàbá nítorí pé ọmọ tá a bá bí tá a bá ṣòwò àti bí tọkùnrin bá fi lè bóbìnrin lò láì jẹ́ pé igi ń bẹ láàrin wọn gbogbo ọmọ tó bá jáde ń bẹ ọmọ zina wọn pè ẹ bá ń so igi kó tó di kí wọn bí ma ọmọ zina náà lọmọ ọmọ jẹ ọmọ zina ò ní bàbá ìyá ló ìdí tí sẹ́rí àti fi sọ pé ìyá lónìí ni pé kò sí bí ìyá ṣe lè kọ́ ebi inú tiẹ̀ lọ́gbàjáde ṣùgbọ́n ọkùnrin kò lè jẹ́ ọmọ rẹ̀ kọ́nà tọkùnrin bá sọ pé òun ló ń bóbìnrin yẹn lò tó fi lóyún ó tún ti jẹ́wọ́ pòǹsẹ̀ zinanu yọ jẹ ìyà obìnrin náà jìyà o obìnrin tó bímọ gbọ̀nà zina náà jìyà o ṣùgbọ́n ń lọ lọ́mọ tọ́ba wa dọ̀rọ̀ ogun ìyá tọ́mọ yẹn ní ńlọ́wọ́ à ń pò pò ń lè jogún kò ní bàbá à ń bọ̀sibọ́sí pé yóò jogún bàbá kan tọ́mọ náà bá kú ìyá rẹ̀ tó ní yóò jogún rẹ̀ kò ní bàbá à ń bọ̀sibọ́sí pé bàbá kan wàá jogún ọmọ yẹn gẹ́gẹ́ bí ọmọ yẹn náà ṣe ní bàbá tó náà jogún àmọ́ nípa pínsọ́ ọmọ yẹn ṣé ó lè jẹ́ aṣíwájú nínú ẹ̀sìn àbí ó lè jẹ́ aṣíwájú nínú ẹ̀sìn eléyìí tó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ọ́ni kó lè já síwájú nínú ọ̀rọ̀ ẹ̀sìn tó bá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam ní ìsìn tó sì mọ̀ nípa rẹ̀ dáadáa kò sí ní tó ní kọ́ mọ̀ sí lè má mu tó bá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam ní ìsìn tó sì mọ̀ nípa rẹ̀ dáadáa kò sí ní tó ní kọ́ ẹ̀sìn fáwọn èèyàn torí pé sọ pé wala taziru waziratun wizra ukhra arọ rọ ẹrù lórí pé ọmọ zina o irú náà tí ọwọ́ ni o kódà gan àwọn náà tún wọ náà ni kíníkà kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀ ní òfin ọlọ kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀ ní òfin ọlọ ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ṣùgbọ́n o ẹni tó bá ń gbèrò kó wọn ṣe zina kọ́ máa ṣe o ẹni tó bá ti ṣe kọ́ máa túbá títí jọjọ́ kú rẹ ni o bọ́yọ́ lọ́wọ́ jẹ́ forí jìn o nítorí pé astaghfirullah lásán kọ́ arántí ẹ̀ṣẹ̀ ńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá astaghfirullah lásán kọ ọ̀ràn àti zina àwọn ẹ̀ṣẹ̀ tó yẹ kọlọ ti sọrú ìyàtẹ jẹ lórí ẹ tó o bá fi lè jìyà rẹ láyé ànábì lọ máa bẹ tahtal mashi'a ọmọ bẹ lábẹ bọlọmọba ti ṣe fẹjọ gbẹndẹ alqiyam eléyìí túmọ̀ sí pé tó bá ṣe zina tí ó jìyà rẹ láyé gbogbo astaghfirullah tó ń bá ń ṣe títí tó fi kú ó sì máa bẹ tahta al-mashi'a abẹ bọlọmọba ṣe fẹ́ àmọ́ tó o bá ti di ìyá rẹ̀ láyé ìyá ńlá sán ìpẹ̀sẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn rẹ̀ ni. nítorí wàá ọmọ ti ìyá rẹ̀ láyé àjẹpọ̀ ọmọ abẹ tahta al-mashi'a bọ́ba ṣe wọlọ̀ lásán ni máa tọrọ àforíjì títọ́jọ́ kú torí tó bá wọlọ́ yóò wo àforíjì tó tọrọ tó tọrọ lódodo yún yóò wò mọ́ ọ́lá yóò lòun foríjì tó bá sì wù yọ sọ pé lódodo ọtọrọ títí dọjọ́ kú rẹ̀ àmọ́gẹ́ bó ṣe jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó ṣe yìí ẹ̀ṣẹ̀ tó níyà ni ó sì jẹ́ láyé ó wù òun pé kọ́ lọ jìyà kò sẹ́ni tí ó bí ọlọ́run léèrè rẹ̀ má ṣe zina o lọ́kùnrin má ṣe zina lóbìnrin ẹ̀jẹ̀ àjìnà sí èló ni wọ́n ń fẹ́ yàwó tó fi wá jẹ́ pé zina ní ọkàn láfíríkà wa nàìjíríà wa ń bí pàápàá jù bí bàbá kan bá lóun ṣe tọ́tún wọn fọmọ fọ wọn mọ mí lọ wájú járe títí tó fi rẹ́ni tí ó gba tiẹ̀ kí á lọ fẹ́ máa ṣe zina sí. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. tọ́ ọmọ zina yóò jogún ìyá rẹ̀ àmọ́ kò ní jogún bàbá rẹ̀. káyipọ̀ obìnrin yẹn kú ọmọ yẹn nìkan ló fi sílẹ̀ sáyé ọmọ yẹn jogún gbogbo dúkìá ìyá rẹ̀ nítorí pé ọmọkùnrin ni tọ́bajọ́ ọmọbìnrin kọ́ yóò jogún dàjí dúkìá ìyá rẹ̀ torí pé obìnrin ni ìdajì yòókù nǹkan bó lákò lọ eléyẹn ìyapa láàrin àwọn olùmọ̀ tí ọmọbìnrin náà á tún fún dajì tó kù ni àbá dadajì yòókù padà sọ́dọ̀ àwọn mùsùlùmí torí pé mùsùlùmí lobìnrin yìí ìyapa láàrin àwọn olùmọ̀ àbá tẹ̀ fáwọn mọ̀lẹ́bí ìyá rẹ̀ ìyapa láàrin àwọn olùmọ̀.